أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون الله وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti àfa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a ó bẹ̀rẹ̀ lórí babul janaiz ẹni pé báàbì ojúpọ̀nà tí ó sọ̀rọ̀ lórí aljanaiz ìsìnkú hadith alákọ̀ọ́kọ́ nínú báàbì náà ni. عن أبي هريرة رضي الله عنه قال نعى النبي صلى الله عليه وسلم النجاشي في اليوم الذي مات فيه وخرج بهم إلى المصلى فصف بهم وكبر أربعا àkọ́kọ́ síwájú kí a tó sọ̀rọ̀ lórí àdífà Abu Huraira yìí torí pé ohun tó kójọ sínú ó ní anáàyù èyí ni ké ìkéde ikú ẹni ó kú ẹlẹ́ẹ̀kejì ìrun tí wọ́n kí sí ẹni tí ó kú náà ṣùgbọ́n síwájú yẹn ọ̀rọ̀ rẹ̀ tó ní babul janais èyí ni pé ojúkọ̀nà tí ó sọ̀rọ̀ lórí àwọn àdájọ́ síwájú kú àti lẹ́yìn ikú ènìyàn kẹlma janais wọ́n ní jam'u janaza janaza yẹn a lè pè ní janaza àbí jinaza méjèèjì orúkọ ẹni okú ni jinaza àbí janaza àbí kíní tí a máa ń gbé òkú sínú tá fi gbé lọ sórí tẹ̀yẹn òun náà à ń janaza so orúkọ ẹni okú janaza orúkọ kíní tí à ń gbé kíní sí yẹn à ń pè ní jìnnàza àwọn afáàmì wọn ní jìnnàza yẹn gangan ní orúkọ ẹni ó kú jìnnàza ó ní kíní tá à ń gbé òkú sí tá a fi gbé lọ sórí tẹ àwọn míì dẹ̀ ní wọ́n ní méjèèjì náà ní orúkọ méjèèjì náà ní tá ní jìnnàza èyí ni pé ẹni ó kú àti tá à ń gbé lọ sórí tẹ tàbá ní jìnáza ẹni pé ni ó kú àbí tí a fi ń gbé lọ sórí tẹ almuhim kalma jìnáza yẹn wọ́n wọ́n derive ẹ̀ láti jìnáza ẹni pé sátara tàbá bo nǹkan ẹni pé ká bo àṣírí ẹni ó kú lẹ́yìn fi hàn pé téèyàn bá kú tán ohun àpọ́nlé tó ga jù tá a lè ṣe fún náà ni kí ká lọ gbé bò torí pé ó ní bíbò àṣírí ẹ̀ torí pé nígbà tó bá kú tán kò sí tó kù ju kò sí àǹfààní tí a rẹ̀ láti ṣe so tó bá yá yóò bẹ̀rẹ̀ sí wú yóò fọ yóò máa rùn so tá a bá ilé fílẹ̀ rẹ̀ àpọ́nlé so àpọ́nlé ni ká lọ gbé bò ṣùgbọ́n báàbì yìí ó ṣe pàtàkì pàtàkì ẹ̀ látàrí pé àwọn èèyàn wọ́n ti dá àdáda tó pọ̀ lórí ẹ̀ nígbàtí èèyàn síwájú kéèyàn tó kú àwọn àdáda pọ̀ táwọn èèyàn máa ń ṣe lẹ́yìn gbèèyàn bá kú tán àwọn àdáda pọ̀ táwọn èèyàn máa ń ṣe gbígbé lọ sórí tẹ́ ó ládàdá oríṣiríṣi tẹ́ táwọn èèyàn ti dálẹ̀ tí ò sí nú ẹ̀sìn ìdí nù tó fi jẹ́ pé àwọn àfáà wọ́n máa dóhùn nìkan ṣe ní tíra tí wọ́n fi sọ ìdájọ́ oríṣiríṣi lórí ìsìnkú àfá tí ó ṣe tíra lórí ẹ̀ ní Sheikhul Albani rahimahullah lẹ́yìn rẹ̀ àwọn àfá náà ṣe tíra lọ lè tó pọ̀ àwọn míì wọ́n ṣe sọ́mrì intóhùn ṣe ọ̀pọ̀ táwọn àfá máa kọ́kọ́ ń sọ̀rọ̀ lórí ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ lórí jẹ̀náìzà ó ní al-isti'dad lil maut ìmúrasílẹ̀ de kú ikú kò sí tàbí ṣùgbọ́n nù ẹ̀ ó ní ohun tí a nídìí láti wá lọ́dọ̀ kèfèrí pé kó kó gba ikú gbọ́ gbogbo èèyàn pátá tí ń jẹyàn tí ń ṣẹ̀mí lórílẹ̀ ayé ló ní assurance pé òun máa kú kò sí nínú àwọn kèfèrí tí wọ́n gba pé èèyàn máa kú gbọ́ torí àní àìní àníjẹ nípa kú ó sì rí pé àwọn tí wọ́n ń kún wọn padà mọ́ so eléyìí ni òdodo tó hàn jù lágbàáyé tó ń kálukú gbàgbọ́ ṣùgbọ́n ó padà dandan ká múra dé ọlọ́run ṣàlàyé ikú nínú ayatu aya alukur'an léyìí tó pọ̀ bẹ́t èyí tó hàn jù náà ni pé kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀dá pátá gbogbo abẹ̀mí yóò tọ́ ikú wò kullu nafsin dha'iqatul maut yìí ó wà láàyè mẹ́ta nínú alukur'an aya alakọ̀kọ́ ọlọ́ni kullu nafsin dha'iqatul maut. وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور síwájú ká tó lọ gbéyàn bò ó di dandan kó kúná ọlọ́run sì sọ nú alukur'ani pé gbogbo ẹ̀mí ní ọ̀tọ̀ kú wò and then lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ntẹ́ ẹ bá ṣe ń sẹ́ òun náà láṣe ẹ̀san rẹ̀ fún yín gbogbo ẹnikẹ́ni tí iṣẹ́ rẹ̀ tó bá mú jìnnà sí iná tó lè wọ àlìjẹ́nà eléyìí ti ṣoríire torí pé ìgbésí ayé yìí kò tó nǹkan kan ìgbádùn tí í ni ní àyà mi ọlọ́run ní kullu nafsin dha'iqatul maut wa nabluukum bish-sharri wal khayri fitna wa ilayna turja'un gbogbo ẹ̀mí pátá ní ọ̀tọ̀ kú o a sì máa ṣe a máa fi ṣàdéhùn àdánwò fún yín ìṣẹ̀mí àti kú àdánwò ni ọlọ́ni a máa dán yín wò pẹ̀lú aburú àti oore ẹni aburú bá ń lé ayé àdánwò ni ẹni oore bá náà àdánwò ni wa ilayna turja'un gbogbo yín pátá ọ̀dẹ̀ mi ọlọ́run ọba ń padà bọ̀. ọlọ́run tó sọ láàyè bòmí pé kullu nafsin dha'iqatul maut thumma ilayna turja'un gbogbo ẹ̀mí pátá ní ọ̀tọ̀ kú wò lẹ́yìn náà ọ̀dọ̀ wa lẹ́ padà sí. tọ kẹlmẹ dha'iqa oní títọ́ nǹkan wò eléyìí fi hàn pé ikú àmọ́ tọ̀ wò ìtọ́kú síwájú kéèyàn tó kú ni. Si ẹni ọba ti kú tán kò mọ wàhálà kú mọ́ so ìtọ́kùwò yẹn síwájú kí èèyàn tó kú ní ọ̀tọ̀ ó ní pé gbogbo ẹni tí ó bá kú láyé ó wà lálàáfíà ló kù kò gbádùn ló kù mọ́tò ló inú omi ló kú sí. Si àbótí ẹ̀ jóná parí ni gbogbo ẹnikẹ́ni tí ó kú láyé gbogbo bó ti wulẹ̀ ó yóò ní mọ̀kọ́dímà èyí ni pé ìtẹ̀síwá ohun tí ó wà síwájú ikú náà àsìkò kan wà bó ti wulẹ̀ ó kéré tó téèyàn ó ní àkíkà pé a òun kùnù nígbà náà kì í ṣe tó rẹrùn pátápátá pẹ́ẹ́pẹ́ẹ́ bó tulẹ̀ jẹ́ pé àwọn míì ọlọ́run fi rọ̀ wọ́n lọ́rùn ju ẹlòmíì lọ ìbájẹ́ pé wàhálà kú ohun tó rọrùn ni anabi sallallahu alayhi wa sallam nígbà tí àìsàn yẹn dé tásìkò tó anabi sallallahu alayhi wa sallam ó subhanallah innal mawta la sakarat mímọ́ fún ọlọ́run dájúdájú ikú yìí ó korò èyí ni pé a máa a máa a máa a máa a máa pa èèyàn bí ọtí tòní tó sẹ́kẹ̀p ó ní kéèyàn kí ọtí ó máa pa èèyàn so èèyàn ó wà lálàáfíà ní kò sí lálàáfíà ní bó ti wulẹ̀ tó nígbà tí a bá ń yọ ẹ̀mí ẹ̀ tí ẹ̀mí báyìí lè dé ọrùn báyìí ìgbà náà ni ìtọ́kú náà ìtọ́kú ìtọ́kú wò ni ó bẹ̀rẹ̀ ọlọ́ni kalla idha balagati taraqi wa qila man raqu wa dhanna annahu alfiraq ọlọ́ni kalla ay haqqan nígbà ẹ̀mí tó bá dé magogoro wàkìlà man raq àwọn tí wọ́n wà ń jòkó níbi ẹni tí ó fẹ́ kú yẹn wọ́n máa sọ pé man raqin eléwo ni ó tiẹ̀ ṣe rúkìá fún àbẹ́lẹ́wo ni ó fún lóògùn tí ó fi gbádùn ṣùgbọ́n wọn ò vọ́nà ó ti rí i dájú vọ́nù bí kìí ṣe eh, eh, kíní àrídájú ni anna olùfẹ́ràn ipe a ah, yóò fi ilé ayé lẹ̀ ni so àsìkò gbàtẹ́yìn wà ní àsìkò ìkú òláyé pẹ̀lú ìgbésẹ̀ àkọ́kọ́ lọ sí ọ̀run kìí ṣe ń tó rọrùn pẹ́ ohun tó le kókókó ni. so ó pa dandan kí a máa rántí ikú anabi sallallahu alayhi wa sallam ó ní akthiru dhikra hadimu ladhat ẹ máa ẹ máa jẹ́ kí ìrántí yín fún nǹkan da gbogbo àwọn adùn ẹ rántí ń gbogbo wa èèyàn wà nù tó àwọn síta yẹn gbogbo àwọn pa káwọn orí bẹ́ẹ̀dì rẹ̀ tó kó wá láti dùgbẹ́ yìí ó wà lórí ẹ̀ ṣùgbọ́n nígbà yìí tí ẹ̀mí fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá ní gbogbo tó ní láyé pátá kó gbé kalẹ̀ kó lè sẹ̀mí kò ní kò ní kò ní rò lẹ́ẹ̀kejì kó tó gbé kalẹ̀ gbogbo ẹ̀ pátá ni ó ní ó ní ẹgbà kí ẹ̀mí wọn padà sóun la ṣùgbọ́n gbogbo ẹ̀ kò ní sàǹfààní fún wa tọ́ọ̀lù torí pé kò lágbára kankan láti ṣe mọ́ yóò máa rí pé a ah, gbogbo àwọn nǹkan yìí pátá lòun fẹ́ filẹ̀ ní kódà kò ní wò lẹ́ẹ̀kejì Haruna Rashid ọlọ́run bá kí ó yọ́nú sí nígbà tí ó fẹ́ tó fẹ́ fayé lẹ̀ ọmọ ẹ̀ wá bá ọ wá ń kígbe kí ọmọ kó fóun lómi ọmọ wa gbé omi dání lọ́wọ́ ni omi tó fẹ́ mu yìí tí n bá ní khalifa tó jẹ aṣíwájú tó jẹ yẹn kó o gbé kalẹ̀ kí n fọ́ lómi sọ́ọ̀gbà olóhùn ọgbà ó ní orí nǹkan gbogbo aṣíwájú tó jẹ yẹn kò tó kọ́ọ̀pù omi lásìkò tó fẹ́ kú ṣùgbọ́n tàgbà tó wà láyé lálágbára ṣé ẹnìkan lè ní kóhùn fún ọ ní kọ́ọ̀pù omi kó fi ìjọba rẹ lẹ̀ òun á nì ní ìsìn tí ọfitẹ́mi rẹ̀ fẹ́ bọ́ o pèfíà kó o fi aṣíwájú tó jẹ kó o fi ilẹ̀kùn fún ọ ní kọ́ọ̀pù omi torí pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe fún lásìkò yẹn yóò rò pé kìnìyẹn lè ṣàǹfààní fún mi àwọn afá kan wọ́n ní ọ̀mùtí nígbà tí kú bá dé ohun tí ó tí ó ṣe jù tí ọlọ́run fi ṣàdánwò fún ni òun gbẹ so wọ́n ní èṣù yóò wá dún wájú rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jókòó yìí ká ẹ̀ ní rí òun ni ọmọ rẹ̀ sùn náà yóò wá gbé igbó omi dání ẹni ó fẹ́ kúntù gbẹ̀ngbẹ̀ yóò wá máa sọ fèsì nǹkan fún lómi kí n mu èso ọ̀hà ni a omi ìní fún ọ ṣùgbọ́n kí n tó fún ọ àfi tó o bá sọ pé kò sọ́lọ̀ nǹkan kan bì ká àforìṣà nígbà tó sì jẹ́ pé olórí ibú náà ni tẹ́lẹ̀ lọ́ọ̀bà ni kò sẹ́ni kò sọ́lọ̀ nǹkan kan àforìṣà yọ agbómi náà fún omi yọ àmà yọ àmà yọ àmà jìn jìn gògògògò yóò rò pé omi yóò ṣe àǹfààní kan fún mi kò ní sàǹfààní kankan tí ó ṣe fún ibẹ̀ náà ni ó kù sí ẹ rí pé àpàdà sí tó burú ni ọlọ́run bá kí ó sọ wà ń bẹ̀ so ìdí inú tó fi jẹ́ pé gbogbo ń tá a máa ṣe ní gbogbo ọgbà kọjẹ́ ń tí ọlọ́run fẹ́ torí pé lásìkò tí last minute tó bá dé ìta ń fẹ́yìn lọ́lọ́run fi ṣe àdánwò fún wa ẹni ó bá jẹ́ pé ìrun ní gbogbo ògbà lọ́jẹ́lógún ní ń bẹ lọ́kàn rẹ̀ ń gbogbo ògbà ìrun gangan ni wọ́n máa ronú àáfàá kan ní òun rìn lọ lòun bá rí ọ̀dọ́mọkùnrin kan tí mọ́tò rẹ̀ ṣe accident mọ́tò rẹ̀ music ló fi sí tí ń tẹ jìjìjì gbogbo bó sì wá ṣe accident tí mọ́tò ń music yóò stop. gẹ́gẹ́ bí àfa ọ wá ọ̀nà stop music yẹn ọ wá ń ṣèyànjú láti sọ pé kí ọmọ nǹkó ṣe la ilaha illallah orin tí ọmọ yìí ń gbọ́ tẹ́lẹ̀ síwájú kí accident ó tó ṣẹlẹ̀ ní nǹkan. so eléyìí fi hàn pé ohun tó bá tó bá wù wá lọ́kàn wa jù tó jẹ wá lógún jù lọ́lọ́run fi ṣàdánwò fún wa nígbà tí ikú náà bá dé bá dé. so ìdí nu ti ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó fi gbà wá yànjú pé ká gbélé ayé gẹ́gẹ́ bí àlejò abdullahi ibn umar ó ní anabi sallallahu alayhi wa sallam ó gbá èjìká mi mú lọ́wọ́ sọ fún mi pé ìwọ ọ̀dọ́mọkùnrin kun fi dúníyà ka annaka gharib gbélé ayé gẹ́gẹ́ bí àlejò aw abiri sabil àbí onírìn àjò tó kàn fẹ́ kọjá tó fẹ́ kọjá ń lò tí ò ní intention àti dúró wa'ud li nafsika fi ahli al-qubur wa'ud nafsaka fi ahli al-qubur gbogbo gbà máa kárẹ̀ kún ẹni tí ó lọ sí kábàrí. so wakana ibnu umar yaqul ibnu umar lẹ́yìn gbàtọ gbọrọ anabi sallallahu alayhi wa sallam ó ń gan a máa sọ fáwọn èèyàn pé idha amsayta fala tantabiru as tí ilẹ̀ bá mọ́ bọ́ márùn kan pé ilẹ̀ èrè oṣù bọ́ wa idha asbahta fala tantadhiru al-masa àbí àmín tí ilẹ̀ bá ṣú bọ́ mọ́ rò pé ilẹ̀ ọmọ bọ́ tí ilẹ̀ bá sì mọ́ bọ́ mọ́ lè pé ilẹ̀ oṣù bọ́ khudh min sihhatika li maradik nígbà tó lálàáfíà ṣe nǹkan tí ó já nfààní fún ọ nígbà tó o bá gbádùn wàmín hayati kalimoti nígbà tí o bá wà lábẹ́ mi ṣe nǹkan tí ó jẹ́ àǹfààní fún ọ nígbà o bá kú tán ìdí nu tó fi jẹ́ pé ó pa dandan ká múra de ikú ṣùgbọ́n ọ̀pọ̀ ọgbà èèyàn máa ń ṣàìsàn síwájú kó tó kú kì í ṣe gbogbo ọgbà àbí kì í ṣe gbogbo èèyàn ọ̀pọ̀lọpọ̀ àìsàn máa ń síwájú síwájú kí èèyàn tó kú bet ìgbàgbọ́ wa pẹ̀lú kú kò mú wa pé ká má wá oògùn ká má wá pé n ti ń ṣe wáyẹ̀ jẹ́ àwọn ká gbìyànjú oògùn Islam ò kọ́ pẹ́ẹ́pẹ́ẹ́ ṣùgbọ́n ntaba wa máa lò lóògùn kọjá ti Ọlọ́run yọ́nú sí. Si torí pé ọlọ́run mú àìsàn kan wá tí olóògùn àyàfi kú ikú olóògùn tiẹ̀ so tó bá pé àìsàn ni a kàn máa ṣe náà ni a máa ṣe náà ni a máa ṣe náà ni tásìkò náà bá tó èèyàn ò kú kọ̀ wá tọ́ ká haram ká fi gẹ́gẹ́ bí ń jẹ tó jẹ́ haram bí ẹran ẹlẹ́dẹ̀ àti ẹran ajá àtàwọn nǹkan míì àbí tí ẹnu téèyàn máa ń mu gẹ́gẹ́ bí ọtí àìfi sóògùn torí pé Ibn Mas'ud ó ní anabi sallallahu alayhi wa sallam ó sọ pé inna Allaha lam yaj'al shifa'a ummati fima harrama alayha ọlọ́run ọba kò fi àlàáfíà al mi sí ibi ntí ó ṣe léèwọ̀ fún wọn ẹ̀tàn lásán ni a máa ń rò pé bóyá ohun tá a bá fọtí ṣe ó láǹfààní kan àwọn tá a jẹ́ àlùmọ́ ànábì sàásálà ọlọ́run lòun ò fi àlàáfíà wa síbi tí ọlọ́run ṣe léèwọ̀ fún wa àbí kọ́ yẹ pé ẹnìkan wà sọ pé àfipádà bá pa ẹran kan láfi ṣe sacrifice fẹ́ntì ọ̀gbádùn kò lè lálàáfíà gbogbo yẹn ẹbọ ṣíṣe ni ọlọ́run kò sọ wa ń bẹ bákan náà ẹni tí ó gbádùn ó pa dandan kó gbà fọ́lọ́run kó gbà fún kàdárà Ọlọ́run ọba kó sì ṣe sùúrù lásìkò yẹn kó dá àbá tó dá sí Ọlọ́run ọba rẹ̀ lásìkò yẹn torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní nǹkan ìmọ̀ ló fún àlámọ̀rí múmìnì léètọ́ pé gbogbo àlámọ̀rí rẹ̀ pátá wọlé ni. Pata taburú bá kàn yóò ṣe sùúrù yóò padà wá jóore fún un tóore bá kàn yóò dúpẹ́ yóò padà wá jóore fún bákan náà lóòótọ́ lóòótọ́ lèèyàn máa ń ṣàìsàn ìgbà míì àìsàn yìí yóò le koko débi pé èèyàn ó ti játàn mọ́ kó lè ayé àìsàn yẹn kò mí ní pé èèyàn lè kú kéèyàn wá má máa sọ pé òun fẹ́ kú wípé àìsàn yìí kí n tiẹ̀ kú kí n kí n kí n sinmi anabi sàlám ó sì wá lọ́wọ́ ká máa ran kan kú fúnra wa ó ní la yamutanna ahadukum illa wa huwa yuhsinu dhanna billah ẹnì kọ̀ọ̀kan yín kò ní kú àyàfi kó jẹ́ pé yọ́ọ́ máa ran kàn tó dáa sí ọlọ́run ọba rẹ̀ wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó lọ kí ọ̀dọ́mọkùnrin kan nígbà tí ó gbádùn ó wá bi léèrè pé báwo ni ara rẹ̀ ṣe ṣe ń sìn ó ní mò ń ran kan wọlé lọ́dọ̀ ọlọ́run ọba mo sì ń bẹ̀rù ìjìyà ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn nǹkan méjì tó sọ yìí tí ó bá ilé papọ̀ mọ́ mùmínì lásìkò tó bá kú yóò wọ àlìjánà àwọn nǹkan méjì tó wí kí mùmínì ó máa rán kan àforíjì ọlọ́run ọba kí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì tó máa balẹ̀rù ya ọlọ́run ọba wọ́n ní mùmínì tí ó ilé kú lásìkò yẹn tí ń bẹ̀rù ìyà ọlọ́run lórí àwọn àṣìṣe tó ti ṣe tó sì ń rankan oore ọlọ́run àti Eh, àforíjìn rẹ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run darí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn yóò wà aljanna bẹ́ẹ̀ náà ni anabisa asalam ló sọ pé ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ ran kan kú fúnra rẹ̀ torí aburú kan tó kàn wípé ah aburú tó kàn mí kí n jẹ kúkú kú kọ́lọ́run pa mí kí n sinmi ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ ran kan kú fúnra rẹ̀ tọ́ba tiẹ̀ wá jẹ́ pé kò sí síkìsẹ kò sáì se àyàfi kó sọrú nǹkan báyẹn kó má sọ bẹ́ẹ̀ kó ní allahumma ahyini makanati alhayatu khayran li wọn náà ba fi mí lẹ̀ lábẹ́ mi tó yẹ pé abẹ̀mí òun gangan ló lóore fún mi. wa watawaffani idha kanati alwafatu pa mí tó bá pé ikú ló dáa fún mi ṣùgbọ́n kọ́mọ̀ràn kan pé òun fẹ́ kú. tí èèyàn bá rí i pé èèyàn wà lórí àìsàn tó sì ń lérò pé bóyá àìsàn yẹn lè já sí kú ohun tó dáa fún ni pé gbogbo àwọn tó bá jẹ́ ẹ̀tọ́ àwọn èèyàn kó dá padà gbogbo àwọn nǹkan tó bá jẹ́ tọ́ tàwọn èèyàn tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ kó rí i pé òun dá padà àbí kó tiẹ̀ wá ṣe àsọlẹ̀ pé tí òun ọba dìde lórí àìsàn yìí o nǹkan báyìí kì í ṣe tòun nǹkan báyìí kì í ṣe tòun owó báyìí òun ya lọ́dọ̀ ẹnìkan gbogbo àwọn nǹkan tó yẹ láwọn tó jẹ́ ìwọ àwọn èèyàn kó dá padà torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní haqqun ma haqqu mri'in muslim lahu shay'un yuridu an yusiya fihi. يبيت ليلتين أو إلا وصيته مكتوب عنده ipe ẹ̀tọ́ ló jẹ́ lórí mùsùlùmí tí ó ní àsọọ́lẹ̀ kan tó fẹ́ sọ tí ó wàá sùn lálẹ́ lọ́jọ́ méjì láì jẹ́ pé àsọtẹ́lẹ̀ rẹ̀ ó wà ní kíkọọ́lẹ̀ ní ìgbèrí rẹ̀ so ẹni tí àsọtẹ́lẹ̀ rẹ̀ wà ní kíkẹ́ ọ̀lẹ̀lá ní ìgbèrí rẹ̀ ikú ò lè dé ba lójijì ká má mọ ti tọ́jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ tí èsè títí ẹ̀ so eléyìí lẹ́ni tí tó múra lẹ̀dẹ́ kú so kọ́mọ ajẹ́ pé àwọn ẹ̀tọ́ kan bẹ tí kìí ṣe tiwa tí wọ́n fún wa tán fún wa sọ táwọn tí wọ́n sì jẹ́ fámìlì ìwọ̀ wò mà ó padà nà kájẹ́ kí wọ́n mọ̀ pé wá o. kíní báyìí o kìí ṣe ti tèmi o lágbájá nǹkan báyìí kìí ṣe tèmi o ọ̀pọ̀ ọgbà ikú a máa kọ́ ẹ pé ọkọ àtìyàwó náà jọ kọ́lé ilé wọn jọ kọ́ ni ọkọ ń yọwó bẹ́ẹ̀ rẹ̀ nìyàwó ń yọwó kò sì sí àtọ́lẹ̀ kan àkọọ́lẹ̀ kan láàrin ara wọn ẹ sì mọ̀ bí ilẹ̀ yorùbá ṣe rí ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn yorùbá nìkan kọ́ kódà àwọn ìran míì náà kò sí tọ́kàn wọn pẹ̀lú ọ̀rọ̀ ogún bí ṣẹ̀ríà ṣe kọ́ pàápàá jùlọ tí ìyàwó bá bímọ wọn ò lè gbòòrùn lé ni wípé kọjáde kọba tiẹ̀ lọ gbogbo àwọn nǹkan tó ń àtọkọ rẹ̀ tó ń jọ ṣe wọn ò ní ti àbúrò àwọn ni àbí tẹ̀gbọ́n àwọn ni wọn ò lè jáde ṣùgbọ́n tí àkọọ́lẹ̀ bá wà so yóò lè fi sẹ̀rí pé àà ah, ah, ntẹ́rí kìí ṣe tọkọ yín o àmì kìí ṣe tọmọ yín o èmi rẹ̀ lájọ ṣe tí ó bá tiẹ̀ jogún ẹ̀tọ́ mi ọkọ̀ọ̀kọ̀ kò nú ẹ̀ nà so gbogbo tí èèyàn bá ní láti sọ́lẹ̀ ní àsọ́lẹ̀ kéèyàn ó ṣe ó ní à ń pè ní wọ̀síyà. So, um, àwọn afáàmì wọn ní ọ̀ràn yẹn ni kí èèyàn tí ó rí i pé òun fẹ́ kú kó ṣe àsọtẹ́lẹ̀ àwọn nǹkan tí ó bá fẹ́ yọ kó nu dúkìá rẹ̀ tí ó fún àwọn alásùnmọ́ rẹ̀ àwọn alájọgbé ẹ̀ àbí àwọn ẹbí rẹ̀ tí wọn ò ní tí wọn ò ní ogún yóò ṣe fún wọn ṣùgbọ́n ẹni tó bá yẹ pé yóò jogún ẹ̀ kò ní kò ní ẹ̀bùn kankan tó lè tó lè yọ fún un lásìkò náà bákan náà kò gbọ́dọ̀ ná ju one third in tó ní lọ ó ní one third òun la fún ní àṣẹ láti lò nù tí ó ní nígbà tí ó bá wà ní àsìkò pé yóò kú bákan náà ẹni tí ó bá wà pẹ̀lú ẹ̀ lásìkò tí ó gbádùn yẹn tó sì fẹ́ kú àwọn nǹkan kan wà tó jẹ́ ọ̀ràn èèyàn fáwọn náà ó ní pé àkọ́kọ́ wọ́n gbìyànjú láti sọ fún pé sọ pé la ilaha illallah ó ní wọ́n pè ní telqin ó ní ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní laqinu mawtakum la ilaha illallah àwọn ẹni yín tẹ́ ẹ rí pé wọ́n fẹ́ kú ẹ dictate lakin ó ní dictation kẹ ẹ sọ fún yẹn kó wí nǹkan àbí kẹ ẹ sọ fún yẹn kó kọ nǹkan ó ní dictation so ẹ dictate fún kó sọ pé la ilaha illallah bó tilẹ̀ jẹ́ pé apá kan nú àwọn afá bíi àwọn màlìkí àtàwọn míì ó ní pé ẹ ní sọ fún pé kó pé kó ṣe la ilaha illallah ẹ máa sọ ni títí ọlọ́run fi fún náà ní àǹfààní láti lè sọ ní tẹ́ ń sọ. So ṣùgbọ́n ohun tó wá nù àdìsí anabi sallallahu alayhi wa sallam kò kín wọn lẹ́yìn pẹ́ẹ́pẹ́ torí pé anabi sallallahu alayhi wa sallam ó lọ sí ọ̀dọ̀ arákùnrin kan nígbà tí ó gbádùn ó wá ní ìwọ ọmọ ìyá mi qul la ilaha illallah sọ yìí pé la ilaha illallah so ló wá sọ pé ah ṣé tí n bá sọ ó lóore fún mi ó ní bẹ́ẹ̀ ni ó lóore fún ọ so telkin bí anabi sàásánlá ń wí fún pé kó sọ ni bẹ́ẹ̀ náà ni nígbà tí Abu Talib tó fẹ́ ó lè pé kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà anabi sàásánlá sọ pé ya am ilaha illallah kalimatun ahtajju bihi sọ pé la ilaha illallah kẹ́límà tó yẹ pé màá fi ṣe àwíjàre níwájú ọlọ́run pé ó kú o mùsùlùmí ló kú sí. so gbogbo ẹni tó bá fẹ́ kú tá a rí pé àìdá accident ni àbí kò gbádùn ni a wá ṣe kòńgẹ́ àsìkò náà nta gbìyànjú láti sọ fún ni pé kó sọ pé la ilaha torí pé gbogbo ẹnikẹ́ni tí ọ̀rọ̀ gbẹ̀yìn rẹ̀ tó jẹ́ la ilaha illallah anabi sallallahu alayhi wa sallam ní pé dakhala aljanna yóò wà aljanna. bákan náà níbi tí a máa dúró sílé ni ó ní pé nígbà tí a bá wà around ẹni tí ò torí tó yẹ pé ìgbádùn yẹn ti wà intense wọ́n ràn kan pé ó fẹ́ kú ni àwọn tó dáa ló yẹ ká máa sọ bákan náà lẹ́yìn ìgbà ọba kú tán àwọn iṣẹ́ eré rẹ̀ ló yẹ ká máa sọ bẹ̀tí ń tó jẹ́ aburú ká mẹ́nu kú dákẹ́ lórí ẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam sọ pé idha adortumul marida awil mayyit faqulu khayran tẹ́ ẹ bá wá sí ọ̀dọ̀ ẹni tí ò gbádùn abẹ́ntọ́ fẹ́ kú abẹ́ni ó ti kú ẹ máa sọ ọ̀rọ̀ tó lóore nú. فإن الملائكة يؤمنون على ما تقولون. taqulun torí pé màláìka wọ́n máa sàmì lórí gbogbo ntẹ̀ ń bá ń sọ so tó bá yípa burú lẹ̀ ń sọ lórí ẹ̀ àwọn màláìka wọ́n máa sàmì ni wọ́n sì máa jẹ́rìí sí i ẹ̀rí náà ni wọ́n gbé lọ bá ọlọ́run pé ẹni ó kú ẹni ibú ni torí pé ẹ̀yin gangan ẹlẹ́rìí ni fún un láyé so ẹ̀rí dáadáa ló yẹ kẹ́ ẹ jẹ́ fún un gẹ́gẹ́ bí àáfà ti fi àsìkò hàn wá ó lè jẹ́ pé a tètè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni so bóyá a parí a parí ọ̀rọ̀ telkin síwájú ká tó dúró bákan kò sáburú tí a bá ní ọmọ ẹ̀yà abálásùnmọ́ tí kìí ṣe mùsùlùmí tí ó sì gbádùn. Si kálọ kálẹ kálọ bẹ̀ so nígbà tá a bá wà lọ́dọ̀ ẹ̀ tá a rí i pé wọ́n fẹ́ kú ó tọ́ fún àwa tá a jẹ́ mùsùlùmí ká pa láṣẹ pé kó sọ pé la ilaha illallah kó tó kú anabi sallallahu alayhi wa sallam ó lọ bẹ̀ ọ̀dọ́mọkùnrin kan tó yẹ pé yahudu ni ó lọ bẹ̀ wò nígbà tí ó anabi sallallahu alayhi wa sallam dọ́dọ̀ rẹ̀ anabi rí ipò tí ọmọ náà wà lọ́wọ́ sọ fún pé aslim gbẹ̀sìn islam sọ pé la ilaha illallah ọmọ yẹn wọ́n wo bàbá rẹ̀ ó ń wo ànábì ń wo bàbá rẹ̀ bí gbà tó pé ó fẹ́ gba àṣẹ látọ̀dọ̀ bàbá ni bàbá yẹn bá sọ pé ati abel qasim gbọ́rọ̀ sí bàbá qasim lẹ́nu lọ́mọ bá ní la ilaha illallah muhammadu rasulullah lànàbí nígbà tí ànábì jáde lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ sọ pé alhamdulillah alladhi anqadhahu minan nar mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó gbà yọ kúrò níbi inú iná so eléyìí fi hàn pé ká má èèyàn jẹ́ kèfèrí kò mí ni pé a ní lọ bẹ̀wò nígbà tí ó bá gbádùn lópin ìgbà tó bá yẹ pé alájọgbé wa onísùnmọ́ wa ni àbí fámìlì wa ohun tí yọ jẹ́ ń tá a máa kúndùn gbà náà ni pé kárí pé a fi ẹ̀sìn Islam lọ lásìkò yìí ká tó wá ní ẹni tí kìí ṣe ẹni tó jẹ́ pé mùsùlùmí ni so ohun tó yẹ ká ṣe ni pé ká máa sọ fún pé kó sọ pé la ilaha illallah gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ti ṣe so orí tọ́pìkì ni a fẹ́ dúró sí torí pé èyí tó tún kù náà ni pé lẹ́yìn gbèyàn bá wa kú tán kí ni tó jẹ́ ẹ̀tọ́ fún àwa tí a wà láàyè ní agbọn ẹni ó kú yẹn àkọ́kọ́ nú ẹ̀ nígbà tí a bá débi tí èèyàn kú ohun tá a máa kọ́kọ́ ṣe ni pé ká bo ojú ẹ̀. E ká sì gbàdúrà fún un torí pé anabi sallallahu alayhi wa sallam nígbà tí abu salama ọkọ umu salama tó padà wá jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam tó wá jẹ́ ìyá wa mùmìnì nígbà tó kọ ẹ kú tí wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam tó lọ ó rí i pé ojú rẹ̀ yà á lẹ̀ òde anabisa asalam bá bo ojú ẹ̀ lọ́wọ́ ni inna ruha idha qubida tabi'u albasar sẹ́ẹ̀rí ẹ̀míhun nígbà tí wọ́n bá ń yọ ojú ó máa tẹ̀lé ẹ̀mí náà ẹni tí wọ́n yọ ẹ̀mí ẹ̀ yọ ó máa wò ojú rẹ̀ ó máa tẹ̀lé títí wọn ò fi máa lọ léyìí tó ṣe pé nígbà tí wọ́n bá yọ tán níbo ní lọ òkè ni so wọn ojú rẹ̀ ó tẹ̀lé ẹ̀mí yẹn ni ó bá sọ ẹ̀mí lẹ̀ ojú rẹ̀ wà yíyalẹ̀ so n tó yẹ ká kọ́ ṣe ni pé ká pa ojú ẹ̀ dé àwọn agbàdúrà torí pé anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí ó pa ojú ẹ̀ dé ó ní ó ní àwọn aráalé abu salama ìgbàyìn náà wọ́n ní wọ́n ní definitely pé ó ti kú náà bá fariwo sọ lóńkálùkù bá ń kígbe náà bá ń sunkún anabi sallallahu alayhi wa sallam bá sọ pé la tad'u ala anfusikum illa bi khair ẹ má ṣe máa pe àwọn nǹkan kan sórí ara yín àyàfi pẹ̀lú ohun tó jóore torí pé nígbà táwọn èèyàn bá kú gẹ́gẹ́ bí ìṣesí àwọn èèyàn pátápátá kì í ṣe Yorùbá nìkan òǹkàlùkù ní tán máa ń sọ yóò máa ṣe orí òun o orí òun burú níbi tí sísọ pé orí òun burú àwọn màláìkà ọmọ sàmí lórí rẹ̀ ọba sì burú náà àbáwọn míì wọ́n máa fa aṣọ ya mọ́ra wọn àwọn obìnrin wọn sọ̀rọ̀ nù wọ́n ṣàfihàn pé a ọbànújẹ́ lórí ikú tó kú Ànábì ní la tad'u ala anfusikum illa bi khayr ẹ má ṣe pé tí ò da lórí ara yín àfin tó dáa fa innal malaika yu'minuna ala ma taqulun torí pé màláìka wọ́n máa ṣe àmì lórí gbogbo ntẹ̀ ń sọ Ànábì sallallahu alaihi wasallam ló bá sọ pé Allahumma ighfir li Abi Salama ìwọ ọlọ́run ọba dáríjì abu salama o warfa darajatahu fil mahdiyin kó o sì ṣe ìgbéga fún un nínú àwọn tó tọ́ sọ́nà wakhluf fi aqdi fil ghabirin kí o jẹ́ kó ní àwọn tí wọ́n gbẹ̀yìn rẹ̀ tí wọ́n máa ṣàdúrà fún tí wọ́n sì ṣe tí wọ́n tẹ̀lé sunna nabi sallam lórí àwọn tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ lẹ́yìn bọ̀ọ̀bá kú tán wakfi lana walahu dáríjìn àmì dáríjìn wàá kọ́ dáríjìn náà. يا يا رب العالمين وبا أسدا وافسح له في قبري nígbà bá wa bò ká gbé tá a gbé bò tán wọ ọlọ́run jẹ́ kí kábàárì rẹ̀ ọ gbáàyè wanawwir lahu fihi kó o sì tàmálẹ̀ sínú kábàárì rẹ̀ so n tó yẹ kí káwa tí a wà lábẹ̀mí ká máa sọ fún òkú wa lẹ́yìn ìgbà tí a bá dé ọ̀dọ̀ rẹ̀ tán bákan náà á fi aṣọ bò la papọ̀ mórí torí pé Aisha ọlọ́run bá kí ó yọ́nú sí radiyallahu anha ó ní nígbà tí anabi sàlám tó ṣaláìsí wọ́n fi aṣọ wọ́n fi bo anabi sallallahu alayhi wa sallam wọ́n fi bò lórí so ṣùgbọ́n bí kò ní àdúrà kan pàtó tó wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bí àbí àdọ̀ àwọn sàábé ipò ní nǹkan tẹ́ sọ nígbà tẹ́ bá ń faṣọ bo òkú àà àbí nígbà tí ẹ bá fẹ́ bo bo ojú rẹ̀ ó ní nǹkan kan tẹ́ sọ lẹ́yìn pé ẹ bojú ẹ ẹ ṣàdúrà fún ó sì ti tán àyàfi ẹni ọba kú tó sì wà nínú haram ẹni pé ẹni àìdá ń ṣe umrani àbí ń ṣiṣẹ́ hajj ni tó bá kú eléyìí ni pé a fi aṣọ bò dé ìgbàyà rẹ̀ a ní fi aṣọ bò orí rẹ̀ torí pé arákùnrin kan tó fò sánlẹ̀ tó kú tó sì wà nù haram anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ ẹ ẹ ẹ ẹ wẹ̀ pẹ̀lú omi àti sídìr òun ni wọ́n ń pè ní kí náà ń pè sídìr náà magaria ni wọ́n ń pè ní èdè haúsá àmọ́ntẹ́yìn yorùbá afa kí ló kọ sídìr sídìr yìí mo máa ń gbọ́ tẹ́ ẹ máa ń pè kẹ́sì ṣe yorùbá wàkàfínú fi thawbay aṣọ méjì ètò ró àti ètò fi bóra wọn òun náà ní kẹ́ fi ṣe alkafani fún wàlá tukhammiru ra'sahu ẹ má borí rẹ̀ fa inna Allah yab'athu yawma al-qiyamah torí pé nígbà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọlọ́run ta dìde yóò máa ṣe labbaika Allahumma labbaik. lẹ́yìn náà ẹ tètè lọ gbèbò ẹ tètè kẹ lọ gbókùn yín bò ẹ má sì ẹ má fi ilẹ̀ kókó kọ́pẹ́ anabi sàlẹ̀ sàlẹ̀ wọn ni asri'u bil janaza ẹ tètè gbóyè kùn yín bò fa in taku salihatan fa khayrun ma tuqaddimuna o tó bá jẹ́ pé ẹni ire ni ẹ rí i pé ẹ ń gbé lọ kó oore nínú kábàárì rẹ̀ ni tó bá sì jẹ́ pé ẹni ibú ni fasharrun tada'unahu an unuqikum aw riqabikum aburú lẹ̀ ń gbé kalẹ̀ lọ́rùn yìí so ẹ tètè ní tẹ lọ gbé ẹni ó bò ìdí tó fi jẹ́ pé àwọn àfa àwọn kọ̀ kéèyàn kú sí kẹ́fì ká inú mọ́tò gbé lọ láàfíà. àbí kéèyàn ó kú sókè ọya ká ní agbèdélé ká tó bò torí pé eléyìí kò sínú ìsra bìdẹ́fù ìmáàmù Nawawi ó bírú bí èèyàn bẹ́ẹ̀ tó bá kú tó sì ipe tí n bá kú ni mi lọ ó láàní gbé lọ àní gba wọ̀síyà rẹ̀ torí pé ó lòdì Si, ohun tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa lẹ́yìn rẹ̀ kẹ́ tètè kẹ́ tètè lọ san ntí ń bá ń bẹ lọ́rùn rẹ̀ tó jẹ́ gbèsè ẹ tètè san ẹ má fi lọ́lẹ̀ kódà gan àwọn afáà wọn ni síwájú kí a tó gbẹ̀yìn àbò láti máa béèrè pé ṣé ò sẹ́ni tí ó jẹ́ lówó so ohun tí a máa ń tètè ń ṣe ni nígbà tí èèyàn bá kú tán ṣùgbọ́n kò sáburú lẹ́ni ọba kú tí ikú rẹ̀ tó ní ìrújú kò sáburú ká ká ṣe ká ní assurance kó ti kú kó jẹ́ pé ó ní bí ó wà nínú kọ́mà la lọ gbébò kó wa lọ tají ní kábàárì kò sáburú ká ṣe àwọn thesis kan tó jẹ bíi àwọn ti doctor kódà àwọn àfáàní tó bá tiẹ̀ wá jẹ́ nǹkan kan tiẹ̀ wà tí wọ́n fẹ́ yọ ní ara rẹ̀ láti fi ṣe test pé ó wà láàyè wọ́n nígbà yẹn kò sáburú nù ẹ̀ tó bá yẹ pé ikú rẹ̀ ó ní ó ní ìrújú so bákan náà ó ní kankan tí àwọn èèyàn máa ń ṣe nígbà tí èèyàn bá kú tọ́ta gbé kalẹ̀ sí orí àìdá tébù tí wọ́n ti wẹ̀ wọ́n á ní kẹ́ ẹ kọjú rẹ̀ sí alkebla wọ́n ní kò sẹ́ẹ̀rì kankan wípé ẹni tá a wẹ̀ àbẹ́ni ó kú tá à ń dúró de pé a lọ gbé e sin ká kọjú ẹ̀ sí alkebla ìkọjú sí alkebla yẹn ibi tó wà nìkan náà nígbà tí agbágbégbé e bọ́nú kábàrí ìgbà yẹn lá kọjú ẹ̀ sí alkebla mo rò pé torí àsìkò orí eléyìí ni a ti dúró èyí tá a sọ tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ̀ èyí tá a ṣàṣìṣe ọlọ́run kí o forí ẹ̀jọ̀ wa. kì í ṣe tí a máa sọ káàkiri torí pé òun náà wà nínú ìkéde ikú tí anabi sàlásàlá ń kọ fún wa ìkéde ikú pàápàá jùlọ gbogbo ẹni tó bá wà ní ààyè téèyàn ti kú àwọn tó bá rí àmánà ni gbogbo tó bá rí lásìkò náà àmánà ni kódà bọ́jú oore ni kì í ṣe nǹkan kan tí a máa sọ káàkiri nígbà míì èèyàn lè kú sẹ́rí ikú yẹn ọ̀nà abẹ́yàn sìnkú òun kọ́ ni ẹ̀rí nípẹ́ ni ibu ni ẹlòmíì wà nígbà tí ẹ̀mí bá fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ alẹ́ lẹ́ ara ẹ̀ kódà gan yọ yàgbẹ́ ara àwọn tó bá wà ń bẹ̀ àmánà lọ jẹ́ fún wọn kó má sọ ní kankan ẹlòmíì àwọn nǹkan máa jáde láti ẹnu ẹ̀ ọmọ ó lè jẹ pé tẹ́lẹ̀ dá àmọ́ ó láìsàn kan àdẹ́nu ọ̀pọ̀ àwọn tá à ń jẹ nígbà míì àwọn míì wà tí kìí tí kìí yọ pẹ́ẹ̀pẹ́ẹ̀ lára lẹ́yìn ìgbà bá kú tán ni ó máa jáde lára so ó lè jẹ́ pé òun náà ni ọmọ ọkọ wa máa sọ káàkiri pé kódà ń bò òkú tán àwọn nǹkan ní jáde lẹ́nu rẹ̀ gbogbo eléhùn tó burú nígbà gbogbo ẹni tí èèyàn bá rí lásìkò tí èèyàn kú àmánà ló jẹ́ lọ́rùn èèyàn èèyàn gbọ́dọ̀ sẹ́fẹ́ nìkankan ẹni tí ń kú gbogbo ń tọ́ba rí lásìkò tí ń wẹ̀kú àmánà ní lọ́rùn rẹ̀ kò gbọ́dọ̀ sọfẹ́ nìkankan bákan náà mímá kéde àwọn nǹkan ẹ̀yìn lórí ẹni ó kú ó wà nù ìkéde kú tí anabi sàlá sàlám tó kọ̀ fún wa torí pé ní jàhílíyà ní tí máa ń ṣe náà nìyẹn. wọ́n máa kéde káàkiri kódà wọ́n lọ nínú orí mímbàrí àbí lórí nínú ọjà ipe lágbájá ọmọ lágbájá ó kú o ẹni ire ni o ẹni lágbájá báyìí ni o ńgbà tó kú tán kódà ó sẹ́wọ̀n kábàá sọ̀rọ̀ gbogbo tán máa ń ṣe náà nìyẹn anabisa asalam kọ̀ fún wa torí gbogbo ẹ̀ ó wà nínú anáyù tí anabisa asalam kọ̀ fún wa so gbontéyàn bá rí ní ara òkú lásìkò tó kú àmánà lọ́jẹ́ lọ́rùn èèyàn kéèyàn gbẹ̀nù dálé so èèyàn sọ la ilaha illallah àmì lásán ló jẹ́ torí pé ó ṣẹlẹ̀ ní àsìkò anabi sallallahu alaihi wasallam tí èèyàn kú ní ojú ogun tí àwọn sàábí sàn ti bẹ̀rẹ̀ sí yìn anabi sallallahu alaihi wasallam dákẹ́ torí pé ọlọ́run ọba nìkan ló mọ ẹni tí ń sọ olódodo nígbà tí wọ́n sì lọ tí wọ́n lọ wò ó níbi ó sí wọ́n rí nǹkan kan lára rẹ̀ tó jí nínú àwọn nǹkan tí wọ́n kójọ níbi gànímà ogun tó ń ti rí pé àǹkan báyìí wù òun ó sì ra yọ àpò sẹ́rù ẹni bẹ́ẹ̀ òun tó sì kú pẹ̀lú kẹ́límà ṣàhádà tó sì jẹ́ pé ní nǹkan kan tí ó jí sára ṣé kẹ́límà ń sáré láǹfààní mọ́ so that is why tó jẹ́ pé ó dá o kò dá o gbogbo ohun tí a bá rí lára òkú lásìkò yẹn àmánà ní lọ́rùn wa ká dáa lé dáa wallahu alam. mi ò gbọ́ yẹn dáadáa o ẹmu ìpèsè haram ni sẹ́rí that is why tó jẹ́ pé Islam universal religion ni that is ó ṣe déédéé pẹ̀lú gbogbo ẹ tí ń gbélé ayé pátá ibikíbi tó lè wà lẹ́yìn rẹ̀ Islam ẹ̀sìn ni tí ó ṣe déédéé gbogbo àsìkò tí ń bọ̀ wá àti ètí ò tí ì dé tá a wọ̀ ọ̀mọ̀ so nígbà tí wọ́n ṣe definition ọtí anabi ni ma askara fahuwa khamr gbogbo nǹkan tí bá ti pààyàn ọtí ni kódà kó jẹ́ èéfín ni gbogbo nǹkan tá a fìn sí imú tí ó sì pa bí ọtí ọtí ló nà so ìdí inú tó fi jẹ́ pé definition ọtí kò mọ lórí nǹkan pàtó. òun ni gbogbo nǹkan tí bá ti máa jẹ́ kí èèyàn kú nínú ọpọlọ ẹ̀ kékeré rẹ̀ pípọ̀ rẹ̀ nǹkan kan náà ni so ìbéèrè ń sìn ni pé ṣé ẹ mú un téèyàn bá mú ṣé máa pààyàn. ìtọ́hàn náà nù <laughs> ìtọ́hàn ni naam immediately kì í pààyàn so nǹkan kan náà ló jẹ́ ó ké ní ìsìn tí a bá ṣe kùnú ṣe bá mú ṣé haramu lòun haramu kọ́ torí pé kì í pààyàn ṣùgbọ́n kùnú nǹkan náà tẹ́ bá fi í lẹ̀ kọ́ pẹ́ yọ padà wá di ohun tẹ́ ẹ bá mu tí ó yín so lásìkò yún ó ti di ọtí so ọwọ́ nǹkan tí Islam sọ ni pé lẹ́yìn ìgbà tó dọtí yún gan tẹ́ ẹ bá tún filẹ̀ yóò tún yóò tún dissolve yóò di bí omi so nígbà náà ẹ tún gbọ́dọ̀ mú ṣùgbọ́n síwájú kó tó dọtí ńkọ́ kì í sọtí lẹ́yìn ìgbà ọba ti dọtí tán ọtí ni kódà tí tí ọba tún filẹ̀ tí ó pààyàn ọtí náà ni. so eléyìí fi hàn pé eh, ẹmu tẹ́ ń sọ̀rọ̀ nígbà tí bá tap immediately tí o ti di ọtí tí pààyàn téèyàn bá mu kì í sọ tí ń gbà náà fún àwọn tí wọ́n bá mọ̀ pé kì í pààyàn o so níbí ntí ó ntí ó yọ wá náà ni pé gbogbo nǹkan pátá bá ti máa pààyàn ọtí ni kódà kọ́ yẹ pé èéfín lèèyàn bá fi mú tí bàtọ́ bá ti pààyàn ọtí ni so ìdínú tó yẹ pé sìgá tó ń mu ti ń pa wọn ọtí ló nà so wallahu alam wa aleykum salaam ẹmu. Thank you. àmọ́ ẹ bá fi ilẹ̀ lọ́pàá mi gbogbo àlùkò lọ́pàá mi. àwọn ìdílé mi nínú ẹsẹ̀ àwọn tí wọ́n máa ń gba àwọn àìrò ní ìwọ kan lókè wọ́n fi díẹ̀ bẹ́ẹ̀ nínú ìfòfò yìí àbí kalaba yìí wọ́n lè jẹ́ pé gbogbo ìgbà tí trump yóò bá dé lọ́pàá yìí orí yọ̀ọ̀pá mi ti rẹ̀ lọ́pàá mi dé lórí chance for meditation ní ètò ọ̀gbìn ìdílé ìmọ̀ fún ọ̀gbìn fún kúńdà ọlọ́pàá. ó náà là ń sọ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ pé mo ní jẹ̀yìn òun kọ́ torí pé ń pààyàn lọ́sọdọ̀tí kùnú ó kọ kùnú ń kọ́ torí pé ó ti di ti ń pààyàn lọ́sọdọ̀tí so ní ẹnu kan gbogbo tí bá ti máa pààyàn láyé òun kọ rẹ̀ ọtí ni ṣe ẹgbọ́yé so

on top of the ego of Christ, who formed Christ, which is by himself. So we get them Torah. So my father was here with Torah, what was the ministry blessing? It came out. We don't want it to be with God. Ọkùnrin wa sọ fún ẹni tí wọ́n wà ìfẹ́ ìlú ṣe kó lè ṣe mú iye tí ó sì parí iṣẹ́ wọn tí wọ́n fẹ́ pa ọ́. Oníṣẹ́ tí wọ́n rẹ̀ kọ́ tẹ̀lé ọ̀pá Então, tá colocar sẹ́rí gbogbo lébọ̀rọ̀ láyé gbogbo lébọ̀rọ̀ láyé ẹ̀tọ́ rẹ̀ ó ní owó oògùn rẹ̀ gbogbo lébọ̀rọ̀ láyé ẹ̀tọ́ ẹ̀ ó ní owó oògùn rẹ̀ gbogbo tó bá gùn kìí ṣẹ̀tọ́ ẹ̀ so now for example nígbà tó ṣe quotation yẹn tí wọ́n ní two hundred thousand ni. tí owó ju ohun tí ó ṣe quotation lọ ẹrù rírà kì í sọrùn ẹ̀ lọ́wọ́ iṣẹ́ lọ ni iṣẹ́ so fifteen thousand lówó iṣẹ́ rẹ̀ so yòókù owó ẹrù ni yóò padà wá bẹ́ni tí ó níṣẹ́ pé à ẹ ń tá a kọ àbá bẹ́ẹ̀ mọ́ torí pé nígbà tí ó bá lọ tó bá àwọn kinní yẹn tó ti chip ńkọ́ kò ní dá padà tó bá ilé jẹrú owó bẹ́ẹ̀ ọjà haramu ni torí pé ẹ̀tọ́ rẹ̀ ó ní fifteen thousand naira so automatically tí kìíní ẹ̀ bá high yóò padà lọ bóníṣẹ́ pé ọjà ti wọ́n o so bẹ́ẹ̀ náà ni tó bá lò ẹ̀tọ́ ẹni ó ní iṣẹ́ ni kì í ṣe ẹni tí ń ṣiṣẹ́ so gbogbo àwọn nǹkan báyìí gbangba ló wà àkàmọ̀ ń wá ọ̀nà àti bọ́ni innal halala bayyinun wa innal harama bayyinun so ẹ̀tọ́ mi olówó iṣẹ́ mi ṣùgbọ́n ọjà rírà kì í sọrùn mi lọ́wọ́ ẹni ó níṣẹ́ ló wà lórí ẹ̀ so gbogbo bọ́pá ti wá jẹ́ ní ọjà yun ní lẹ́sìn ní àbí àìní ọrùn ẹni ó níṣẹ́ ni kì í sọrùn mi. So, so ńgbà mo sì ti ṣe quotation to to kó sí two hundred thousand naira to jẹ́ pé ọwọ́ owó mi nínú ẹ̀ e fifteen thousand ni fifteen thousand lẹ́tọ́ mi tí n bá wá dọ́jà tọ́jà ìrún lẹ́sìtì ntọ́ lẹ́sìn mi ò di dandan kí n kó wá bá ẹni oníṣẹ́ pé n tí mo ṣe tẹ́lẹ̀ ńgbà mo dọ́jà kò rí bẹ́ẹ̀ mọ́ ohun tó wò rẹ̀ lé nì tọ́ba wá ní kò sí ọ̀nà ẹ̀ mú dání èèyàn ṣẹ̀ṣẹ̀ wá jẹ̀tọ́ rẹ̀ nu wallahu alam. Alaikum salaam. ó sẹ̀kù sí ọ̀tún máa kọ́ lòdù tẹ máa ti gbé ṣẹ̀fẹ̀ ọ̀rẹ́ pẹ́ nítì nǹkan wọn ni òǹkan ṣe kí ni o kò ṣáà lè parí ṣẹ̀fẹ̀ bá àjẹ́ bá àtọ́ àṣẹ ìwàjọ́ sí ọ̀sẹ̀ parí wọn. láàrín ọjọ́ máa ń lọ sí pé ìlú àwọn láàrín látọ̀ ìgbà tó ṣe máa ń lọ sí ẹ̀sùn rà olówó náà lórí ẹ̀rọ ṣèkùnṣẹ́ sẹ́rí system kò mú kí nǹkan kan sọ nǹkan dẹ̀ tọ́ torí pé system Islam khalida ni ohun tó wà gbére ni kò lè kò sí civilization kan tó lè change ẹ̀ àwọn nǹkan kan wà tó lè change bẹ́sẹ̀ rí system yẹn wọ́n ní wọ́n ní fundamentals so fundamentals yẹn ò ṣe change pẹ́ẹ́pẹ́ẹ́ so system ò lè change àwọn tó jẹ́ fundamental fundamental nǹkan ni pé gbogbo tí ó bá rújú nínú òwò ṣíṣe ẹ láti ṣe kí kọ́ hàn so gbogbo tó bá rújú èrú nínú òwò ṣíṣe so ó láti jẹ́ pé tó wà clear ni so ẹn tí bóyá mi. ó wà. gọ́ọ̀mẹ̀ntì tó fún àwọn lówó ṣé gọ́ọ̀mẹ̀ntì wà àwọn ẹ̀kọ́ wọn tó wú ọ̀rọ̀ tẹ̀ sọ sí báyà pé ìdè bá ní gọ́ọ̀mẹ̀ntì. bí irú gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀. wẹ́l alákùlì hàn ohun tí mo mọ̀ ni pé. tó bá ń ṣiṣẹ́ ẹ̀ lọ bí wọ́n ṣe lọ́ọ́ gbé money from your globalization activities, especially since you are working. It's a nobody else I don't care. I need to say, you know, you want Well, sẹ́rí quotation yẹn n tó lè mú dẹ̀tọ́ ó ní kó yẹ pé nínú quotation yẹn yóò níbi tí ó kọ miscellaneous sí ni owó yọ àwọn nǹkan tó lè ṣẹ́yọ. àwọn nǹkan tá a rò ti tẹ́lẹ̀ tó lè so ẹni ó ní ti mọ̀ so eléyìí ló lè sọ́dẹ̀ tọ̀ àmọ́ pé iye báyìí ni wọ́n ná ọjà kọ́ wa fowó èrú ni so èèyàn létí torí pé bóyá um, system kọ́ ba alikiyama rẹ̀ jẹ́ ó di dandan kéèyàn wà very very careful. Hey. ilé báyà ra ọjà for ni wọ́n á sọ fún ẹni tí ó fẹ́ ra ọ̀rẹ́ tó yẹ kó tó kí ló bá wọn ṣe bá òun ti tẹ̀lé omi omi gbogbo àgbàdàrà ìmọ̀sílẹ̀ gbogbo two náírà ni wọ́n ń ta ọ̀rọ̀ ṣé irú ìyẹn wà láwùjọ. kò wà láwùjọ. kò kò it's the same thing pé ẹ yẹn lówó kọ́ lọ bá yín ra nǹkan wá àbí pé ẹ bá mi ra nǹkan so kò ní kò ní àṣẹ àti fi nǹkan kan kan kún torí pé ó ní ló jẹ́ so lẹ́yìn gbọ́ bá jíṣẹ́ rẹ̀ tán ẹni ó ránṣẹ́ bọ́ tó bá fẹ́ fún ní ìwọ ìránṣẹ́ ó lè fún akramakumullah mo rí pé ẹ fẹ́ mo rò pé ẹ fẹ́ sọ̀rọ̀ ni ti tó so a dúró báyìí. Hey. owó ogbó àkọ́kọ́ náà eléyìí ti kíbla kò sí tó burú èèyàn lè sùn kọ́kàyìn sí kíbla kò sí nǹkan kan tó burú nù ẹ̀ bákan náà ògbó um, ògbó mọ̀nà ní tí èmi àti àfáàtà abájọ jẹ́ the same age tèmi kàn ń jẹun lásán tí mi ò tí mi ò ṣiṣẹ́ bò ń jókòó tí àfáà sì ń jẹun tí ń ṣe training tí ń ṣe agbára wa kan yóò jẹ́ nǹkan kan náà ni kò lè jẹ́ nǹkan kan náà so the same age la jẹ́ ṣùgbọ́n èmi ò gbójú òun lọ torí pé èmi ò èmi ò ṣe tó lè fún mi ní àlàáfíà abẹ́rẹ́ tó ti gbó tó sì ní agbára àti ṣe nǹkan ju ọmọ ike lọ torí pé ó lo rẹ̀ dá ṣùgbọ́n ikú sólógùn ni ológun wala àlá sẹ́ni tó máa ṣẹlẹ̀ ni pé mout àti mel wọ́n jọra wọn so níbi kíkọ tẹ̀sífù máa ń wá níbi mistake Uh, dictation àbí mistake pípẹ́ tí nǹkan ti pẹ́ yóò wá yí padà yóò jọ nǹkan míì so àwọn tó máa ń tó máa ń kọ ìwé tó wà ní maktut èyí tá a fọwọ́ kọ tó ń fẹ́ dà padà sí uh, kíkọ ní uh, lẹ́tà yìí àwọn tó máa ń lọ kọyùn ni wọ́n tó máa ń lọ kọ ni ó láwọn oríṣiríṣi ọ̀nà wọ́n sì fi àwọn nuska wọn fi wéra wọn kó tó mú the right me wá so hadith yẹn ó lè wá ní mouth ó sì lè wá ní man but kò wá mì ní pé ntí wọ́n mì ní um, ó ní ògbó ẹwọ ni ìkẹyìn náà sẹ́ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tó bá ní nǹkan tó sì bímọ kì í kò ní complete control lórí lórí tó ní tí ó bá yẹ lè fún ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀tọ́ ni kó fáwọn yòókù anabi sàlá ọ̀kan nínú àwọn sàábẹ̀ rẹ̀ ó bùn ọmọ rẹ̀ kan ó bùn ní nǹkan ìyàwó ẹ̀ ni à tó fún ọmọ mi mi ò ní gbà a sì ní gbà kó mu àyàfi tá a bá lọ bá anabi torí pé àwọn yòókù nǹkan ó ní à ó lòun lọkùnrin fẹ́ fún so nígbà tó ń lọ bá nàbí ànábì sáré so o ti ṣe irú ẹ̀ fáwọn yòókù oní rárá onítọ̀ gbá padà àbí kò ṣe irú ẹ̀ fáwọn yòókù kì í ṣe ń tọ́da ni kí bàbá ọdẹ́nìkan yọrí nínú àwọn ọmọ kọ́ wa ló ń fún ní nǹkan kan wọ́n tún wá ṣe èrú pé ọ̀rá ni èrú lè yùn ọ̀rá lódodo ó ni so tó bá fẹ́ pé òótọ́ ni kó gbọ́n àwọn yòókù tí ọba wa lágbára ẹ̀ kó fi ilẹ̀ kí gbogbo wọn ó jogún ẹ̀ wallahu alam àsìkò lọ assalamu wa rahmatulah àdúà ìyọ́nú ti tó fún gbogbo tí ọba bùn